hello my people my people things dey happen oh things dey happen hey this video this today video eh, just get as e take dey my people things dey happen you will not believe it you no go believe wetin abike jagaban don go do again we feel say she don rest for blogging we no know say she dey back dey do background uh, evil work dey send people uh, eh, yansh picture and uh, eh, breast picture bobi and kpekus picture dey sell am till elimbobi akpeku picture dey give onion fife no be small wahala dis woman don cost o oh. no be small wahala dis woman don cost make dis woman no go carry talk enter palace one day dis abike jagaban no be small thing just when we feel she has retired na then she come out again come dey do another one in fact eh hmm, my people, i go homo we sit down put mind together carry popcorn sit down watch this video first then we go know wetin we they really they happen for inside the palace and inside comment section. we'll not forget to drop our comments there. But things they really they happen and all new of needs to be careful, like very, very careful, extremely careful. Now so my people, make una not forget to like and subscribe to this channel. Yeah, so make una not forget to to subscribe and tag on our friends so yes so my people this particular video choke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 Mama, woman tó wà nàìjíríà tó joyè yẹn o eh, eh, madam kọ́ládé ohun tí Tàbíkẹ́ sọ nípa wọn ó wà ń bẹ̀ but àti ju àwọn kan so ẹ mọ máa rí díẹ̀díẹ̀díẹ̀ but you know you will still grab some some stuff tó sọ nípa wọn. ìlà kan mu ìwé náà ò ní mà wáyé wá ìlànà ẹ̀ ṣé ẹ wáyé wọn lóde ẹ lè yìí wò lánàá mo sáà di kí n sí kábíyèsí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 bàbá ò lè rí. àbí kẹ́yìn nìyẹn o tẹ̀rọ kó ti kúrò ní social media o kò tí kúrò ń o she is fully fully involved thank you so much ẹni tẹ́ fún wa ní star yẹn o thank you very much ẹ máa gbọ́ lọ o gbogbo iṣẹ́ burúkú tó lọ ń ṣe ní ààfin ẹ bá wa ṣe aṣọ yìí kó délé Ifẹ̀ kó dòdò àwọn bàbá wa kábíyèsí wa o bàbá wa onírìṣà àtúgbà àwọn olùrì pátápátá gbogbo àwọn afọbajẹ nílé Ifẹ̀ ẹ jẹ́ kó dé ọ̀dọ̀ àwọn ọba onítòrí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 mo ní ẹni tó ń pè sórí àbẹ́ ìrántí bó ṣe ń pè sọ́dọ̀ bí fi tó ń bú bàbá bú bàbá. lórí àwọn pípọ̀ yóò lójú sí ẹ sọ bàbá náà kábíyèsí olúgbọ́ kó lọ fún wọn láwọ̀dì. kábíyèsí ọlọ́run ní ẹni tó ń pè sórí àbẹ́ ìrántí bó ṣe ń pè sọ́dọ̀ bí fi tó ń bú lórí àwọn pípọ̀ yóò lójú sí ẹ sọ ọlẹ́sán bàbá máa gbọ́ tó o ó ń o ó o. ṣé ń gbọ́ ẹgbọ́n tó ń sọ nípa àǹtí ẹlẹ́ni tó bá lè rí máa rẹ́ra ṣe hákì lọ́la o tó bá rí àǹtí ẹlẹ́ni rẹ́ra ṣe hákì o ìyẹn rẹ̀ mọ̀ pé ó ń ba yóò jẹ lẹ́yìn. ó jẹ́ bí ọkọ̀ mọ oṣooṣù jáde ní ìjẹta àbíjọ mo ṣoṣù rẹ. àwọn pípọ̀ yóò rí ilé wọn lọ́wọ́ àbá alákàgbé ṣe orúkọ kó lọ fún wọn láwọ̀dì fèsì ọlọ́run bàlàyé ọlọ́run ló ṣe. mo ní ẹni tó ń pè sórí àbẹ́ ìrántí bó ṣe ń pè sọ́nà bí kíkọ́ ń bàbá bú bàbá. Ah, ah. mo ní àwọn pípọ̀ yóò lójú ti ẹ̀ sọ́jì wọn ò dẹ̀ níbẹ̀rù ọlọ́run rárá. ọ̀dẹ̀ sọ́n bàbá máa gbọ́ kọ́kú ni o ó ń lé tìró o ó ń lé gbogbo ẹ o. ó máa ń jẹ́ dùn ọkọ̀ gbogbo gbà ló mú iye ṣíṣe òmùsí jáde ní ìjẹta the way all these Nigerians how they treat you and support everybody pẹ̀lú yẹn tiẹ̀ ìṣòwò ẹ̀ ń o. ó jẹ́ kó gbé fọ́tò òun náà pẹ̀lú òun nǹkan tó ṣe fún mi gbà ṣé bẹ́ẹ̀ mọ́ gbọ́ nǹkan tó ṣe fún mi tó orí tán máa máa gbé fọ́tò mi kiri agbẹ́sẹ̀gbẹ́ oyè wọ́n bú gbogbo àwọn ọba yẹn. etí mo ní tí mo ní tí mo ṣe báwọn ọmọ ayé wípé mi pé ẹni rẹ ókè ó yìí ṣe ẹni ẹni ló ṣe ń sà yìí ẹtí ẹtí pé ẹlẹ́gbọ̀n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

fowó iṣẹ́ fo gbogbo yẹn sì mi ò rò pé fẹ́ gbé oṣù yẹn lọ fún ó yẹ kó pe ọba yẹn náà sí pé iṣẹ́ yìí náà ló gbọ́ pé káwọn náà máa ṣe káwọn náà máa tajà àwọn kábíyèsí káwọn máa bẹ̀rẹ̀ sí pé ọba yẹn náà káwọn náà máa fi wọn mo máa wá ọba yẹn náà lọ sí mádẹ́kù àṣẹ fún. gbogbo yẹn you know you you have you have a lot of connection in Nigeria when you go for the burial gbogbo ẹ̀rọ yìí ṣe pé bàbá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 mo ti sẹ́ yọ ìṣó bẹ́ẹ̀ ni mo wá fẹ́ kó kọ̀ lọ bẹ́ẹ̀ smooth ẹ̀yin kẹ́ kí ẹ̀ ta onídọ̀tí ni mo ti fọ́ fọ́ọ̀mù pé ẹ sá fún tẹ bá rí o ẹ má jẹ́ kó bá níyà mo ti sẹ́ni lówó fọ́tò ẹ̀ sí tẹ̀ ó tó dé tẹ̀ ó lọ ṣe kinní kan kinní yẹn ti ẹ̀ dá o ah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 mo ti sẹ́ndì kìíní yẹn sí ẹ ó lọ ká sí ìfẹ́ soj ó lọ ta ni mo sọ fún ẹ yóò lọ́wọ́ òun mo sẹ́ndì sí o ara ẹ̀ ó dẹ̀ gbé fọ́tò kábíyèsí si sí kejì ó ọmọ mi náà ń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 ẹ wo iṣẹ́ burúkú tó máa ṣe ń bẹ̀ eléyìí máa kó tọ́gì wọnú ààfin ni ó máa kó ìjà wọnú ààfin ni ó máa kó èdè àìyedè asọ̀ ó máa kó wọnú ààfin ni.